وشر الأمور مهدفاتها وإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته سيدي أنا النبي أدركنا الله أباتي ó ṣe wá lóore ó ṣe wá ní mùsùlùmí ibi tó fẹ́ràn kéèyàn ní ìmáànì dé àwọn tó ṣe pé ó dá pé ká máa jọ́sìn fóun tí wọn ò sì ní mọ́sálá ìjọsìn fún láàmàláríkà kìí tún ṣe ordinary màláríkà àwọn màláíkà tó jẹ́ hamalatul arsh ẹ̀bí tàbá ń ka àwọn màláíkà wọ́n tó ní grade àwọn màláíkà tó jẹ́ hamalatul arsh ìrìtọ́ lọ́wọ́ bá fẹ́rẹ̀ tó jẹ́ múmi ní dé ọlọ́wọ́ bá gbéṣẹ́ kan tó jẹ́ṣẹ́ táwọn fi ń fi jọsìn fún ó gbé fún wọn ó wá kan fún wọn pé ká máa tọrọ àforíjì fáwọn لنا الذين يحملون العرش ومن حوله يؤمنون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وفيت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وفيهم عذاب الجحيم àwọn tán já àwọn màláíkà tán súnmọ́ lọ wọ́n máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba wọ́n sì gbọ́ lọ́wọ́ ọba gbọ́ iṣẹ́ tọ́lọ́run wọ́n yẹ tàkìrú nàlẹ́ lẹ́dínà wọ́n máa wá tọrọ àforíjì fún àtọ̀gbọ́ lọ́wọ́ ọba wọ́n sọ fọ́lọ́run ìmọ̀ rẹ̀ ìkẹ́ rẹ̀ ìlú kan fọ́sílẹ̀ lẹ́dínà tábù àwọn tán túbá ọ̀tábà òsàbí sáńtẹ̀ lójú ọ̀nà àwọlọ́n lákòóso àforíjì fún wọn wọ̀kí ìmọ̀ àzábàlì jàhí sọ́wọ́n bí ìyá náà bàbá náà ọlọ́run kí fáwọn nìkan wà tí lóun jẹ̀dá káàdì lẹ́gbẹ̀ẹ́ wà tó àlìjánà tó jà dánjà gbére tó sàdéhùn fún dákùjẹ kan wọ̀ kí wá sáwọn nìkan wà máa ń sọ́lá àmì àbá ìhìn wà zuwájú yìí wọ́n zórí yàtì àtàwọn tó bá tún jẹ́ èèyàn rè tán ní má nínú àwọn bàbá wọn àwọn ọkọ wọn àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn. lọ sí táwọn amárasìlá àrùsì bá ń ṣàdúrà fáwọn àti àjẹ mùsùlùmí àjẹ mọ́mìlì ó fi hàn wípé ọlọ́run bá fẹ́ràn ìmán ọlọ́run sì ṣe wá mùsùlùmí o gbogbo táàbì lè jẹ́ mọ́mìlì lọ́dọ̀ ọlọ́run kọlọ̀ ń já lè ṣe kọlọ̀ ká wà mọ́mìlì wọlé kọlọ̀ ń kó gbàṣẹ́ wa ọ̀rọ̀ màbá ń bọ̀ wá báwo la ṣe pè pẹ́ la fẹ́ ṣe mẹ́. Àkọ́kọ́ ọlọ́run bá jẹ́ kó yé wa kí ló dé kí lohun tó ń fi ṣèlú ká gbàwé Ramadan. Lẹ́nu ọlọ́run bá wá àdírẹ́sì wa níbi tó pọ́n wa lédè kò àdírẹ́sì wa bíi pé ẹrú rẹ̀ la kí ń àdírẹ́sì wa lọ́nà tí iṣẹ́ tó ní ká ṣe ó fi wù wá. ọlọ́ni ṣáàrù ramadan alẹ́jọ́ oúnjẹ́lá sí Qur'an hudan linnas hudan linnas wa bayyinatin min al-huda wal furqan oṣù ramadan tó ṣe wípé oṣù yẹn la sọ Kùránì kalẹ̀ so pẹ̀lú ọ̀rọ̀ yẹn ó tọ́ka sọ pé Ramadan ò ṣáàrù Kùránì ní ṣáàrù Kùránì ní Ramadan ọlọ́run sọ fún wa pé awẹ́ Ramadan yìí a ṣe Ramadan ní ọ̀ràn lẹ́yìn lórí kàmà kutiba ala alladhina min qablikum gẹ́bà sí sàwẹ̀ náà lọ́nà àyàn lórí àǹkó àtàwájú ní la'allakum tattaqun lọ́dà tẹ́lẹ̀ payọ̀ náà ayyama ma'dudat àwẹ̀ yìí yóò jọ́nà àyàn fáwọn ọjọ́ tó ló ń kà faman kana minkum maridan aw ẹni tó bá jẹ́ aláàárẹ̀ àbí tó wà lórí ìrìn àjò fa ìdàtún ìyá ọ̀hà náà ẹ bá wo àyà wọn ní ọlọ́run ní òun ṣe àwẹ̀ rọmọdọ́nù lọ́nà ìyànlẹ́wà lórí gbogbo àwọn klọ́ọ̀sì tọ́lọ́run bá ti tẹ̀lé àwọn klọ́ọ̀sì tó ṣe wípé mo ṣe eléyìí òfin kan ṣe wípé mo ṣe eléyìí ṣe ẹ̀yẹ kí n kàn hold it wọ́n ẹgbẹ́ lóyún bá ṣe. ok ilé ìmọ̀ ìtàn náà so ọlọ́run ló ń ṣe àwẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ yẹn rẹ̀ lórí gbogbo nǹkan tó lọ́wọ́ bí wí tẹ̀lé ọ̀nà bá a ṣe mérò pé ó le a fi lè ṣe tí mo bá sọ fún yàn pé mo ṣe nǹkan lọ́rọ̀ yẹn rí kàmá kútùbà alàlẹ́bí náà mi ń kọ́bìlì kù bí ẹ bá ti sílẹ̀ ọ̀rìn náà ṣáájú ìtumọ̀ ẹ̀ ní pé ah, ah ó ṣe wá dé mi kí n sọ fún yàn pé tọ́ lágbájá ìwọ ló gbálẹ̀ bíbà yìí láti bíbà sí ẹ̀ pé ah kí mo ṣe tí mo bá fẹ́ sọ fún pé kì í ṣe pé mo ìntẹ́ǹdì ìyà pẹ̀lú ẹni pé ìwọ nìkan kọ́ àníkí lágbájá náà ṣe láàtọ̀ à ah, gbogbo mi nìkan ni ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ lọ́nà tó fi ṣe wípé nǹkan tó ń fẹ́ pa wá láṣẹ á lè mọ̀ pé dáadáa wa lòun fẹ́ kùtùbà alẹ́kùn sí ya àmọ́ kì í ṣe ẹ̀yìn nìkan ká máa kùtùbà lọ́lẹ̀ bí ìlànà kan ẹ bá ṣe ṣe ọ̀rọ̀ ẹ̀rọ yàtọ̀ ṣáájú ni. kí n tó tú làálà fún tẹ́tà kù nígbà tó wá ní kéèyàn gbàwẹ̀ kan tí mo ti kọ́kọ́ fún ọ ní mo ti fún rìlí fún mo ti géètì bí ṣe fèè àyíyá mọ́ màdùdá kì í sàwọn ìyẹn náà mo tó fi náà ni pé kò le ó dàbí kí àǹfààní wọn lágbájá nǹkan tí ń ṣe ọ nísìnyí láti gba abẹ́rẹ́ abẹ́rẹ́ máa ń dùnyàn hmm? ìwọ nìkan kọ́ ló gbà ó gba àwọn èèyàn títí ní màlúríà là ń fún ẹni òkè òkè then ah, abẹ́rẹ́ lágbára o inú dóòtù méjì náà hmm? ká tó di páàrò nǹkan lọ́lọ́run ọba ti ń pre empty in páàrò ọjọ́ díẹ̀ ni then ṣé bí èèyàn bá gbàwẹ̀ sí kò ní rẹ̀yàn báyìí àbí tó bá rẹ̀yàn ń kọ́ ọmọ nǹkan ní kò mọ̀rídọ́n àwọn àlàsáfà tó bá rẹ̀ ọ́ àbúwà lórí àjò fa ìjà tó ní àyà àwọn ọjọ́ mi kó so nǹkan rẹ̀ kó gbà nígbà tó lọ́wọ́ bó fi àyà tán nítorí nípa ní ìrírí tó bí kò mọ̀ lè yẹ ìrọ̀rùn lọ́wọ́ bá fẹ́ fún yìí òfin àrà fún yín ọlọ́run ọba ló dá wa òun ló ṣẹ̀ wa àwọn oníṣègbè dá wa a sì ní ìgbàta ṣe ẹwú bí tí ń bá sọ̀rọ̀ bí kó wáyà bíi pé partners ni wa ṣé tọ́lọ̀ bá ní ẹlọ́gbà wẹ ọdún kan lẹ́sìn ìgbà rẹ̀ ẹ̀ẹ́kan sáré ìgbàta rè é kò pé lọ́dún kan kò lọ́dún méjì oṣù kan nítorí wọn sọ fún wa pé ẹ torí tí yín náà ni làálẹ́kùn tattaqun so that they will achieve piety into ma taqwa mo fẹ́ fún taqwa ní mẹ́ta tó ṣe pé gbogbo wa náà tábà ti ń fún ọmọ ká máa gbìyànjú àti achieve one tí ọmọ bá tó dé ọlọ́run ọba ó wa pé àwọn kan bẹ́ẹ̀ náà àwọn òun ṣètò ládá tó pọ̀ fún kọ́lá ládá tó ń ṣe fún wọn gan ládá tẹ́lẹ̀ kankan ò lè imagine ní ládá yẹn ládá yẹn fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ẹ̀mí kankan ò mọ̀ ohun tá a fi pamọ́ tá a ti kíìpù ní ládá fáwọn tó ń sọ yìí nínú nǹkan tó pé tínú wọn bá rí tán bá rí báyìí nínú wọn dùn áyà yìí anábìsọ̀sọ́là ń tu bá ń sọ ń bẹ àdéhùn kó pé àádọ́tò lé ìbàdí ẹ̀sọ́lẹ̀ àwọn ẹrú mi tán jẹ́ ní eré mo ti kíìpù fún wọn mo ti fi pamọ́ fún wọn lálìjọ́nà láwọn nǹkan ńláńlá tó jó ore máa la àìnù rọ àti in tójú kan ò rí rí ìtumọ̀ rẹ̀ òun ni pé anything tójú kan kìí sójú tèmi nìkan ò kìí sójú tèmi nìkan ò gbogbo ojú tó wù lè wá tó bá fi lè rí rí tó wà lájẹ́ jù bẹ́ẹ̀ lọ anything kọ́dà kó ṣe pé microscope ló fi rí kó ṣe pé telescope ló fi rí tó bá tó ń bá fi lè rí rí gbà pé tọ̀ àlùjọ́nà ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ wípé téèyàn bá rí nǹkan gbogbo wa bá ṣe jòkó yìí lẹ́dà ní tójú rí ó kéré sí ní tétí gbọ́ sẹ́wọ̀n fẹ́ ní tójú rí ó kéré sí ń tétí gbọ́ nísìnyí báyìí tó ń bá bí gbogbo wa báyìí wípé ṣé China ń bẹ as a country ìmọ̀ o sẹ́nìkan bí China rẹ̀ àwọn kan tó lè bí China bọ̀ sẹ́nìkan bí China rẹ̀ ń bá ẹ́ ká sọ pé bíbá yìí kò sí àbí èmi náà di China rẹ̀ ó ń pa àrí China rẹ̀ ṣùgbọ́n a gbọ́ China àbí a gbọ́ pé China ń bẹ̀ tó ń tẹ́tí gbọ́ fẹ̀ ju tójú rí lọ hmm? ntójú rí ó kún ju tẹ́tí gbọ́ lọ. ṣé gbọ́ mi yé tójú bá rí nǹkan yóò kún bọ̀ kò fẹ̀ tó ń gbọ́ ṣé kí n fún ilẹ̀ ìzàmpù tí mo rò pé èèyàn ọmọ iléèwé lè nílé tì mọ́ ẹ̀yin obìnrin ẹ má bínú o tí èèyàn bá fẹ́ fẹ́yàwó nìsín in tó lè rí lára ìyàwó tó fẹ́ àwọn ìgbà tó lè rí wa ṣùgbọ́n etí rẹ̀ lè gbọ́ pé ẹ má jẹ́ kódà pé ní má nì gbogbo ẹni kí n wò kí n wò báyìí mo ti wò pé ẹ dákun bọ̀ táwọn kan tó ń bẹ tí mo fẹ́ mọ̀ etí ló fi gbọ́ yìí kí information ló fi kún àyíbẹ̀kọ́ so in tí ojú rí okun àmọ́ kò fẹ̀ tó ń tí etí gbọ́ àbí so now mọ́lá àìnà ọ̀rọ̀ àti in tójú kan ò rí rí tí ó bá tójú kan bá ti lè rí rí àjẹ́mọ́ ní rẹ̀ náà wàlá ògbónà sàmìà in tẹ́tí kan ò gbọ́ rí in tá àbá lè rí làmọ́ fi gbígbọ́ bí àbí mo tún fẹ́ bìlífù náà especially à ah, Ìlọrin làwà kìí ṣe kò ọ̀tà àwọn ará Èkó kárí Èkó tó lè rí ráǹkan mi àti inú òwe gbọ́lẹ́gbẹ́rì ọ̀hún ẹja àdán ibẹ̀ ló ti fẹ́ rí ọ̀là kò sí wàhálà kò sí wàhálà àwọn awolawa tó kó bí yà ní ẹni ẹ eh, sọ so àbí but ààrẹ èkó náà fi ti gbọ́ camel bẹ́ẹ̀ ni ó sì rí inú ìwé àrídẹ̀kọ́ ẹ̀hẹ́n so etí ń gbọ́ ju tí ojú ohun ìlọ̀ àbí ibi tá ò lè rí à ń gbọ́ ń pa ẹ̀ hmm? ní báyìí sẹ́gbọ́n tó bá gbọ́ Yorùbá dáadáa ẹ ti gbọ́ kútúwé ìjírí kí náà wọ́n kútúwé ìjí ẹ máa dáwọ́ kútúwé ìjí ibi tó jìnà wọ́n pè dàbí wọ́n sọ pé ìlú kẹ̀kẹ́ ní jẹ́rẹ́ ilẹ̀ tápàlúwà ìlú gẹ́gẹ́ ní òkèrè gbọ́n kàwọ́ o ilẹ̀ tápàlúwà wà dáadáa ìlú bẹ dáadáa tó jẹ́rẹ́ kútúwé ìjí àmọ́ tí Yorùbá bá ti fẹ́ describe ibi tó jìnà yóò sọ pé ah, ah ẹ ń lọ kútúwé ìjí ni ìlú ni ìbátan àwọn tó gbé bẹ́ẹ̀ wà dáadáa ẹ̀hẹ́n so gbogbo wa la fi gbọ́ kútúwé ìjírí àbí a máa fi rí tọ gbogbo àwọn nǹkan tó jìnà sí wa yẹn tó lè wọ́n sọ fún wa tá a gbọ́ yẹn ẹ́ pé nísìn báyìí gbígbọ́ náà yẹn ló pé ah wọ́n ní mọ́tò kan ń o ẹwọ́n gbọ́ o driver left car ni kò ní driver ààrí rí àbí a máa gbọ́ a sì believe for wa àbí tọ́ a tún lè gbọ́ pé wọ́n ní àwọn kìnnì kan bẹ́ o báyìí ló ṣe rí anything nílùú yìí ni o lamẹ́ríkà ni o ní Sweden ní China ni o tẹ́nìkan bá fi lè gbọ́ nǹkan kan ní tó tóbi àlùjọ́nà jù bẹ́ẹ̀. orísun wọ̀lá ogun ìtọ́lá tọ́ ṣe wá rí nǹkan tí tínà bá gbọ́ òun náà tún wá kéré sí nǹkan tí ọpọlọ lè rò tó lè imagine ilẹ̀ lè imagine tí ó exist kan ẹgbọ́ ní ti bá ara tí ìbílẹ̀ ìmájì báyìí lè sí pé fóònù tó nílé wẹ̀ ṣẹ́mọ̀ pé ìrìnkó ti wà ẹ̀yìn náà tó lè ìmájì ní náà ká ní mọ́tò tó sọ̀rọ̀ àbí ẹ̀lẹ̀ ìmájì náà pé ẹ̀sìn tó fi ẹsẹ̀ méjì jó gbogbo fówù kò lè ìmájì tó bá fi lè kan sí ọlọ́kàn wípé irú nǹkan báyìí lè wà tí wọ́n ti ṣe wàlá khatara ala qalbi bashari kọ̀tù tó bá fi lè rò àlùjánnà nílẹ̀. in fact tẹ́lú gbogbo àwọn science fiction tẹ́ẹ̀ máa ń tún ṣe dípa ń dò imagination àlùjánnà ni wọ́n fi ń dùn. gbogbo òròyìn tó láwọn bá ròyìn wọ́n sọ fún yíṣẹ́ máa sọ fún pé ah, àwọn obìnrin táyìn láì jẹ́ náà àtàwọn obìnrin wá nìsìn bí gíláàsì báyìí wọ́n rí tá máa rí wọn láti tàbí tàbí èèyàn ò tí sí but tí ti lè ro anything àlùjẹ́nà jù bẹ̀rẹ̀ ọlọ́run wá ní gbogbo nǹkan dákọ̀ yìí tábí náà dákọ̀ yìí o òun kíìpù ẹ̀ fáwọn kan àwọn wọ̀nyẹn àwọn làwọn tó àwọn tó ṣe pé ìwò kí Ramadan tó dé ẹgbẹ́ wọn báyìí ó jìnà ọma wọn wọ́n máa ń jí lóru yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun wọ́n ń pe ọlọ́run ọba wọn lóru khawfa pẹ̀lú bẹ̀rù wọ́n ń bẹ̀rù ìyá wọ́n sì inú ọba fún wọn wọn ń bẹ̀ kí ni nǹkan méjì ṣe hmm? kọ́lọ̀n ọba tó sọ ilé yìí ẹ̀dá kan kọ́lọ̀n tó sọ àyà yìí àwọn oníkùnrin wà láàrin wa àyà wo ló wà bìfọ́ ẹ̀ ìnáma yóò mínú dákì rúbíà ọ̀rọ̀ tó jẹ́ ọ̀sọ́gbà wo bí amúdọ̀rọ̀ bí àwọn èèyàn tí wọ́n gba àyà wa gbọ́ làwọn tó pín kán bá wọn létí ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ dà wọ́n wo lulẹ̀ sí kalẹ̀ ẹyẹ máa wo mẹ́tẹ̀ẹ̀ta yẹ dákun aya alákọ̀ọ́kọ́ ní àwọn tán bá rán wọn ní aya rán wọn létí aya wa wọ́n kò kàlẹ̀ kí ni ìtumọ̀ wọ́n ń gbọ́ Qur'an àbí wọ́n ń ké Qur'an aya tó tẹ̀lé tó pé wọ́n ń ṣe kìyàmù lẹ́yìn ìṣẹ́ aya wọ́n mi máa rọ̀ zàkínà wọ́n ń nánú tọ́lọ́wọ́n bá fún wọn mẹ́tẹ̀ẹ̀ta ló pé sínú Ramadan mẹ́tẹ̀ẹ̀ta lókùnrin àgbà kìyà mọ̀lẹ́ sáfẹ́ sáfàwé ẹ̀yìn wọ́n mi márùn dàtúná òkú ní ẹ̀rọ aláwọn jù bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀ni báwẹ̀ fẹ́ parí zakato lè fi bí àrí bọ́ọ̀ bá ti ń ṣe ti tàtọ́wò ó ṣe ti túláṣì ọlọ́run wá fi ẹ̀mí qira'atul Qur'an wal istima'ul Qur'an ọlọ́run láwọn kan bá ní mẹ́tẹ̀ẹ̀ta yìí fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun jaza'an bima kanu ya'malun. bọ́lọ́run bá ṣe ń pín orí ìrìnnú lẹ́ẹ̀bíríjì fáwọn ẹ̀rọ èlò ọlọ́run wá wò ní àjẹ pé á ah, ẹrú mi ní yọ̀lẹ̀ àti ń pín orí ojoojúmọ́ so gbogbo àmì gbósìgbà náà bì bọ́ wọ́n á gbòòrè máa bá ti lọ bí iṣẹ́ látàárọ̀ láì yóò ti rẹ̀ wá ọ̀dà wàá pọn lóṣù kan ní tí ń fáwọn ẹ̀mí tí ń fún wọn lójoojúmọ́ ìwọ náà wá dé tó bá sílẹ̀ láàrin oṣù kan kó owó bá kọ̀ sínú àwọn ojú ọlọ́run agbára ọ̀dọ́ àlọ́wà ó wá gbé wọ́n nílà alákùn tàkù tẹ̀lé báyọ̀ lọ sẹ́yìn ọmọ tí lọ́lọ́run ní mi pé alìmọ̀tàkùn ló máa ń ṣàwọn kàrí lójoojúmọ́ làwọn wá ń ṣe ó wá lóun fẹ́ sẹ́yìn ní refresher course course oṣù kan class one class program nílé ọ̀ráyè láìmọ̀ bíìsì tó náà wọlé oṣù kan á kọ́ ní ké á pẹ̀ ní training training pé pé you can build up on. Ọ̀rẹ́ màtí ọmọ bá ń bá lọ tán ó lè padà máa mọrú ìgbádùn táwọn mọ̀tàkùn náà wí àwọn kò ní mọ̀tàkùn. the first destination ọlọ́run ọba sọ fún wa wípé innal muttaqina fi jannatin wa uyun akhidina ma atahum rabbuhum innahum kanu qabla dhalika muhsinin kí ni wọ́n ṣe kanu qalilan min al-layli ma yahja'un wabil afhar hum yastakbirun eh wa bi amwalihim haqqun ma'lum haqqun lisa'il wal mahrum ewu mẹ́ta tó kà tó bá ramadan làbí kò bá wípé àwọn tápáyọ̀ ọlọ́run ọba fi jannatin wa uyun wọ́n wà ní aljanna àtòdò tó ń flò àkiri ma àtàhùn rọ̀bùkù orí tọ́lọ́wọ́ bó fún ọjọ́ àlùkìyà wọn á gbà tí dùnú tí dùnú ìnáhùn kánù kọ́bùlà dáálì kàmọ́ fẹ́ẹ́ ó ti jọ pé wọ́n gbà ládà yìí ń ṣiṣẹ́ dáadáa kí ni wọ́n ń ṣe tàbí jẹ́mọ́ sàpò kánú kọ̀lé lámúnà lẹ́yìn náà yà ṣá díẹ̀ ni wọ́n fi ń sùn lóru almọ̀tàkì yàkó mọ̀lẹ́. wọ́n bí lásán wọ́n yẹ sàfirún tó bá di ọwọ́ parí òru táńpé ní sáàrì wọ́n ń tọrọ àforíjì wa fi amwalihim haqqun lis-sa'ili wal-mahrum nínú dúkìá wọn wọ́n fẹ́ ní kí ń tọrọ wọ́n sì fẹ́ ń tí ò ní mẹ́tẹ̀ ìta ọlọ́kùn sí wọn ọmọba kẹwàá wà sí ìkàtọ́ lọ́wọ́ bá ṣe fún máa nàájì sọ́lọ́sọ́lọ́ orí wọn máa sọ analysis yìí ẹjọ́ ká sì gbọ́ ìfẹ́ sí nǹkan bẹ́ẹ̀ ní Qur'an. buwana kòtẹ́lẹ̀ buwana ha fuqaha àmà scientific. tẹ́ ẹ bá wo ááyà tọ́lọ̀ ń sọ pé thumma atimmu siyama ila al-layl ẹ pari ààwẹ̀ sí òru àbí ìgbà wo lòru ìgbà tó rùn bá ti wọ̀ àbí ọlọ́run láwẹ̀ ti parí kí ni ń jáwẹ̀ alẹ́bùsáàkì àlẹ́tọ̀ àní kámẹ́jọ kámọ́mù káṣí máa súnmọ́ àwọn ìyàwó àbí ọlọ́run ni tí ó rùn bá ti wọ̀ àwẹ̀ ti parí tó lè pé o ti fẹ́ àbí ẹ̀mú yìí wá. tú ọlọ́run tún ní wákùlù wáṣọ̀rọ̀bù ẹ máa jẹ ẹ máa mú lọ àtàyà tàbáyé ńlá fún mi kàyé tó abẹ́rẹ́ àsọ̀rọ̀ ìfàjọ́rí láti gbàgbé àbí ẹtì ayé gbà ní ọlọ́run ló sọ ẹ máa jẹun lọ ẹ máa mú lọ títí tálfàjà ló fi yọ áyà méjèèjì ti fi hàn wípé níjọ́ tá a bá ti tú ẹnu báyìí kápágbó méje bá lọ́wọ́ ọ̀rìn a lè jẹun lágbo méje a lè jẹun mẹ́jọ a lè jẹun mẹ́sàn-án a lè jẹun ọlọ́run náà lè jẹun àbí a lè jẹ títí tí kí ní ó fi ṣe ẹbí ọ̀dà tí wàá láǹfààní sàárè gé. ìmọ̀wé ẹgbọ́n mi ah, ah, ọ̀rẹ́dì ọlọ́run ti tún wà lẹ̀ pé olómọjọ́ kọ́dọ̀ tó kó tó fi àlàsì àtá wọ́kùnlú wọ́ṣọ́gbọ́ àtá ó fi dára sí ó jẹ gbogbo táìmù yẹn ló lè jẹ kìí ṣe haramu kan ó lè jẹ lágbo kan ó lè jẹ lágbo méjì títí tó yẹ káàdé márùn láti fàjà ìbáyọ ó lè jẹ nígbà bẹ́ẹ̀ ẹgbẹ́ yìí kí wá ní pé wọ́n ní kó jẹ oúnjẹ sáré èyí tó ń jẹ nìkan ẹ̀rọ tó bẹ́ẹ̀ kó ń jẹ nìkan ni irú táìmù sàrìkọ́lẹ̀ yẹn ń jẹ pọ̀túrí ọlọ́run bá fẹ́ràn àwọn ẹ̀dá rẹ̀ wọ́n bí àtàrí ẹni yẹ tẹ́kìrò àwọn kan bẹ lásìkò sàárì wọn tọrọ àforíjì nínú fún wọn lórí bí n fún oúnjẹ fàọ́ sílẹ̀ ẹ sẹ́mà pé ó bá ní ṣe náfílà wá jẹun ọ̀rẹ́ bí o ti aláàkó lè jẹun tẹ́lẹ̀ ẹ mọ̀ pé kìí tó ń jẹ nìkan ó tó ń tó jẹun ok oúnjẹ ń bẹ o ok ṣé oúnjẹ ìwọ náà wá wò ó torí ọlọ́run ìdí mẹkáníìkì mélòó ní í ṣe ìkìyàmù ni kápẹ́ńtà mélòó ló ń jẹ àfáà mélòó gan ló ń jẹ ọmọléèwé mélòó ló ń ṣe ó lọ náà class yóò sùn ní ìtàwé ṣùgbọ́n yóò jẹun wọ́n ló ń jẹ ń bẹ̀ ẹ gbọ́ kí ẹ mọ tó ń jẹ́ àṣẹ ẹ̀rú ń bà pé kí n bá jẹun ó lè yíwọ́ yẹ kìí ẹ̀rọ ọlọ́run ti wá jìdí ìjọ ọlọ́run á òdìmọ́lé ah, sáré kan sọ pé astagfirullah ẹ̀ kọ́ra kó mú sọ pé astagfirullah á ah, èmi náà ti wà lásìkò táwọn ẹni ọlọ́run máa ń tọrọ àforíjì kó mọ́ lálùwàlá kọ́ra gbútọ̀ allahumma anta rabbi la ilaha illa khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa adika masa a'udhu bika min sharri ma sana'tu abu'u وابو بذنبي فاغفر لي فانه لا يغفر قالوا لي اه اه كاوناتي وبالاسحار ó fóúnjẹ ọ̀fà àti òfìfà ọtí bẹ́ẹ̀ ó wá tí ó pé ní sí gbogbo èèyàn ló wá rọrùn fún kápẹ́ńtà wa ń wà ó lè ṣe bíríkìlà rí ṣe túdẹ̀ǹtì rí ṣe ẹ́ bísínẹ́sì máa ń rí ṣe tó kó fẹ́ jẹ sáré ó lálù àlá ò lálù àlá ò ọlọ́ni oore tí ń pa àwọn mọ̀tàkù yẹn every day mo fẹ́ kí wọn náà gbà kọ́ra tó ti ta ti dè ó rí pé òní rí méjì sẹ́yìn. ọ̀kan tí ẹ bá mọ̀ dáadáa orí ńláńlá ní Ramadan ọlọ́run ti fẹ́ràn àwọn ẹrú rẹ̀ jù wọ́n bá gbàgbọ́ gbogbo ọ̀nà tó yóò fi dọ́dọ̀ wọn ní sàmà yóò rán sí bí ẹ̀mọ̀ bíi pé ẹ̀dọ̀ rò fi bíi pé bíi pé gbẹ́gẹ́ ni wá ní pé wọ́n gbà ẹ̀ bá mi ò gbà pé ṣé nǹkan kan wà ní. oúnjẹ wa ẹ̀mọ́ ń bọ̀ lọ́ọ̀lọ́ ti ń ṣe wa ẹ wá wò tó ya wèrè jù yóò lè ta kọ́lẹ̀ tó yọ sìgá ní ìbámu ọ̀dà bí ẹ̀mọ́ sìgá wọ̀ bọ̀ púpọ̀ ti wà ń bẹ̀rù lásán táìmù tí ń dìde yẹn táìmù tí wọ́n á dífíkọ́tì kí láàtún béèrè fún kí láà béèrè fún hmm? ọkàn ó láwọn irú ọbílá sáré ìfẹ́fẹ́rọ ọba láti kòtàrí mọ̀ tọrọ àforíjì tó irú àsìkò ni ọlọ́run ọba yóò máa pèpè tí lásìkò yìí àhálìmí dáàrin fàásìtì ìbàlá sáré mi tí ó pè mí lásìkò ìfẹ́ ń dá lóhùn ọlọ́run bá ti ń pè pè mí lẹ́gbẹ́ ìdè táwa máa ń sùn mo bá ti ní irú mi wá ìwà oṣù kan yìí wá gbà ó sì fóúnjẹ sílẹ̀ àwọn ọ̀dọ́ wa tó rí o ọ̀làwọ̀ fẹ́ràn wa o bẹ́ẹ̀ bá mú ọlọ́run yìí ní sáà ọba tó dùn súnmọ́ òun yóò wá jẹun kọ́dà yóò tún rí gan lọ́dẹ̀ ní tí èké ọ̀run gan náà tún tí èké ọ̀run tẹ́lẹ̀ yóò lè fi pẹ̀lú àkókò rẹ̀ lọ́gbà dídùn lọ́mọ bá a lè yọ̀lẹ́ lóòótọ́ bàbá ti yọ̀lẹ́ tó bàbá ti jí ní sáàrì ó lálù àlá ó lálù àlá wọ́n gbàgbé àti bẹ́ẹ̀ lọ. wọ́n sọ pé àyìn lálù àlá so táìmù yẹn á àti pé sáàrì ní ọlọ́run ó bá lè tọrọ àforíjì tí wọ́n tọrọ nǹkan mi àmì wọ́n gbàgbé àlùjáná. Hmm? ẹ má tọrọ àwọn ṣẹ́ṣẹ́ o ọ̀rọ̀ kan wọ́n gbàgbé àlùjáná. ọ̀kan tó lọ́ ni wọ́n fi àmúwálé yìí akọni ìsáyé àwọn mọ̀tàkùrù làwọn tó gbé nínú dúkìá wọn ẹ̀tọ́ ń bẹ́ẹ̀ fẹ́ tí ń tọrọ àti tí ò ní ọlọ́run sọ́tọ́rọ̀ máa sọ làálàkùn tẹ́tàkù nítorí kẹ́ẹ̀ṣe ìrìn ìjàlá kọ̀kọ̀. ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá wo sọ́rọ́tọ̀ ánìmọ̀ràn tẹ̀bí ẹmọ bọ́lá ti ń sọ sábàtọ̀ àwọn mùsàkùn ní sàrí ẹ̀tọ́ mọ̀ wọn àwọn mùsàkùn náà kẹwàá owó ti jọra wọn kí àwọn ugbọ̀ ọ̀nà ọlọ́run fi bá wa sọ̀rọ̀ ugbọ̀ ọ̀nà ọlọ́run fi bá wa sọ̀rọ̀ ẹni bá ti rí báyìí ẹ padà yẹ àkùsí pẹ̀lú ní pé ọlọ́run fẹ́ ká kí Kùránì nínú Ramadan tó ṣe ẹgbẹ́ bá ti rí ké ẹ máa rí kí ọlọ́run fẹ́ yẹn ṣe ẹ sì máa rí òye tọ́lọ́run fẹ́ fún yín ẹ sì máa ma bólẹ̀ wà àti ibi tẹ́ ẹ fẹ́ dé ẹ̀yẹ wo lẹ́yìn bàtọ́lọ́run bá sọ sí iná lè ní ẹ̀sìn ó bu ṣàwátì nínú ẹ̀sìn sáà kan sọ́tà lè mọ́ ọ́n ọlọ́ni kúlù áwùnà bí ukùn ìfẹ́rẹ̀ nìgbàríkù ṣé kí n fún yín níròyìn tó lóore ju pé mo níyàwó tó rẹwà mo ní mọ́tò tó ti bọ̀kùnrin ẹ̀ mo lóko tó fẹ́ mo na takọ̀ ẹnu tẹ̀ na takọ̀ fáwọn tó bá páyọ̀ ọlọ́ ọmọ gbọ́dọ̀ ọlọ́run fẹ́ ṣe fún ọ ọlọ́run wá dì fáìn fáwọn òwò ló páyọ̀ ọlọ́run ọlọ́run tó páyà ọlọ́run àlùjànnà ò jẹ́ ti wọn ṣùgbọ́n ẹ kí n fáyà wọn tó tẹ̀lé ní lọ àwọn ọlọ́run alladhina ọlọ́run a, níbi ìyá náà àwọn òwá ni ọ̀sọ̀ gírí àwọn tó ní sùúrù Ramadan ṣáàrù sọ̀bù hmm? in fact ànábì àtàwọn sálàfù wa wọ́n máa ń pe ààwẹ̀ ní sọ̀bù asọ́bù sùúrù kàkí kíyàn rẹ̀ ń jà asọ̀ àwọn tó ní sùúrù lọ́sọ̀ di pé àwọn tó sùúrù pẹ̀lú ọlọ́run wọ̀lùkọ́ ni tí àwọn tó tẹ̀lé àti ọlọ́run wọ̀lùmọ̀fẹ́kì àwọn tó ń náà tọ́lọ́wọ́ bá fún wọn wọ̀lùmọ̀sàfìrì nàbíl àtà àtàwọn tó ń tọrọ àforíjì lásìkò kárì. There's no way you mention takwa tó fi àsìkò yẹn ò ní sí bẹ́ẹ̀. ẹgbọ́n there's no way you mention takwa tásìkò sàárì yẹn hmm? pé kí ló ń ṣe nígbà yẹn tí ò ní kọ́ mọ̀. ọlọ́run wa wo gbogbo wa pé àwọn ẹrú mi yọ̀lẹ̀ òun fẹ́ bá wa design oṣù kan pé ẹni tó yọ̀lẹ̀ jù gan òun náà tún kó sínú kẹ́yìn. ẹ dákun nísìnyí náà fáwọn tá a sì jí lásìkò náà kódà tá a bá ń kàwé lọ́wọ́ tá a bá fi ní consciousness pé àsìkò tààrí ní tààrà péré ẹ̀ka lè fọ́sẹ̀ jù márùn tó gbé Allahumma fẹ́lẹ̀ wọ́n tó bọ́ aláyé náà ló bá wíjà kan wí. Allahumma arhamni ní rahmatan min ẹ̀yìn tó gbé ló bá wíjà kan wí. àsìkò náà lọ lásìkò orí pọ̀ ọ̀lẹ́ kọ́ńtì alákọ̀ọ́kọ́ nù ní definition tapu alákọ̀ọ́. sísà yìí tó ń jẹ nìkan pẹ̀lú ẹ̀rí ìfọlọ́fẹ̀ kan ti tú wa lẹ̀ ta lè jẹun lẹ́yìn báyìí. má jẹ́ kó oúnjẹ oúnjẹ nìkan o ọgbọ́n o má jẹ́ kó oúnjẹ oúnjẹ nìkan o ọlọ́run bá ti fà ọ́ síbẹ̀ tó ń rí ibi jí ó fà síbẹ̀ tó ń rí ibi jí. ìrìnjẹ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ká nọ́ọ̀tì òun ni wípé nínú gbogbo ọjọ́ ilé ayé nínú gbogbo rọ̀mọ̀bá oṣù rọ̀mọ̀bá àtòru àtọ̀sán àsìkò wo ló lọ́lá jù nínú gbogbo ní Ramadan àtòrú àtọ̀sán àsìkò olólọ́lájú ẹwò dáadáa èyí ṣe kọ́ṣà tó lè ẹlá tó lùkọ́ àbí nínú gbogbo ní Ramadan ẹgbà àbí ọlọ́run bá sọ ń bí ayà tí mo kó tìlẹ̀ ẹ̀kẹ́ pé fún màá tí mo fìyà màrí làlẹ́yìn àyígbàwẹ̀ lóru ọ̀rẹ́ ti parí kí ló tó ṣe pé ọ̀sán tá ń gbáwẹ̀ ń lo ẹ̀kú lọ lánàá táìmù tí ò sáwẹ̀ mọ́ ló lọ́lá jù nù Ramadan ṣé mọ̀ túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé bọ́sàn Ramadan ṣe pàtàkì lóru rẹ̀ ṣe pàtàkì ìwé bá ṣe fẹ́ wọn náà wọ̀ yóò mọ́kà pọ́sàn gangan làwẹ̀ pé òru ló ti tọ́jú aburú fún bóò ni gbáwó là ní à ń sínú pé ìgbóòlò kọ́kọ́ fẹ́ ṣe láàwọ̀ àtọ̀sáàtò òru ní rọmọdọ́ọ̀nù o àtẹni tó náà pé á ah, zìnà lòun ó ṣe táwọ̀ ẹ̀ bá ti ráyé bẹ́ẹ̀ kọ́ o àtẹ̀yí tó fẹ́ mu gbó àtẹ̀yí tó fẹ́ mu tí àtẹ̀yí tó fẹ́ ṣèlànà àtẹ̀yí tó fẹ́ wòwòkúwò má ka òru sí pé òru pé ọ̀sán gangan ni o ọlọ́run ọba fi lé láti lọ́kọ́dún kọ́ látẹ́ńṣàn wà pé ìgbà táwẹ̀ ti tán ni àmóhùn ló lọ́lá jù pé orí ọlọ́run ọba bó ṣe wà lọ́sàn-án ló wà lóru o tó bá fẹ́ máa ju máìkì Ramadan má kì í fò ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba fòrò nígbà tọ́lọ́run ọba bá ń pín oore ìwọ ń wà máa gba èpè àtàbùrú nígbà tó lọ́wọ́ bá ń sáàjì pẹ̀lú iṣẹ́ ìgbà wa lẹ́fẹ̀ẹ́ tí ó kú jù ẹ má jà á ní ló ṣàkóso láwẹ̀ o Ramadan kan tòru ni ọlọ́run kan pín ìbàdà síbẹ̀ ni ọ̀sán là ń gbá àwẹ̀ ní iṣẹ́ tòru náà ń bẹ tòru rẹ̀ pàtàkì ẹ dàpọ̀ ká má sọ pé pé ilẹ̀ ti ṣúbà ilẹ̀ ti ṣúbà ti parí àwẹ̀ tòní ká tún lọ sí ó tún dọ̀la bẹ́ẹ̀ kọ́ láwẹ̀ ṣe rí o so ká mójútó rò máa sì mójútó sá ó jẹ pọ́ńtẹ́lẹ̀ kejì. pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì nípa tápùà tọ́lọ́n fi ẹ̀sìn ní ká gbáwẹ̀ sódà àmọ́ ọmọ táwọn máa pèsè ẹ̀kalẹ̀. ọlọ́run bá sọ fún wa lọ́tàlí mìíràn náà ní ìgbà ṣe mẹ́tẹ́ẹ̀kì kẹ́ẹ̀kì lè máa túmọ̀ tápùà ẹ̀gẹ́ tákùwà tàlákọ̀ọ́kọ́ tí mo define tí mo fi define mo define rẹ̀ pẹ̀lú iṣẹ́ táwọn mọ̀tàkó ní ṣe tàbí ìgbà àbájẹ́ mọ̀tàkì ní tí ó ṣe bá fi pé mọ̀tàkì definition ẹlẹ́ẹ̀kejì ó ní kí n define tákùwà pẹ̀lú nǹkan méjì òun náà fẹ́ jọ tàlákọ̀ọ́kọ́ ọlọ́run ló define bẹ́ẹ̀ àlejò ló define bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá ti ka Kùránì kẹ́ ẹ̀ gbọ́ yé kọ́lọ̀ ń ṣe ọkàn yín ánsà ń bẹ gbogbo nǹkan tẹ́ ń kà lábì ìsìn kan kátà ń lò wà ní Kùránì. Bàbá fẹ́ define takwa àmọ́ ń define takwa pẹ̀lú bazlun nada bábùlù nẹ́dá wàkàfùl àdá ìtẹ́yàn ní kó ṣíà rẹ̀ pẹ̀lú ẹlòmí ìmọ̀ ni owo lóní ni iyì lóní ni ẹ́ kó ṣe bí wọ́n nìkan kọ́ ló lò ó ṣe wọ́n láti ní bábùlù nẹ́dá kàfùl àdá ó ní pé ó nílò tọ́ àmọ́ capacity wọn náà ní àbá sùtá tó lè ṣe fún yàn owó jẹ́ òṣè sùtá fún yàn méjèèjì papọ̀ náà constitute kí ni àti takuwa bó la ṣe mọ̀ ọlọ́run bá wá wò ó pé nínú takuwa tí mo fẹ́ kẹ́ achieve ní oṣù yìí mo fẹ́ kẹ́ ṣe méjèèjì yìí nà áyà tí mo fẹ́ kà ọlọ́run kọ́kọ́ pè wá ọlọ́ni wàsáàrí ó ilá ma fẹ́rọ tí ń rìn rọ bí kan ẹ sáré ẹ sàpáǹtìtì ẹ yára ẹ kọ̀mpìtì lọ síbi àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba yín wọ̀jẹ́nà tí ń àtàlìjẹ́nà àrùdó àsàmáwá àti wàlárùdó fífẹ́ rẹ̀ tabakósánmá àti ilẹ̀ tájọ́ ìrìn papọ̀ bẹ́ẹ̀ ni fífẹ́ àlìjẹ́nà ọ̀ẹ́dàd lẹ́lmọ̀tàkì a prepare rẹ̀ a prepare rẹ̀ fáwọn tó páyọ̀ ọlọ́run a prepare rẹ̀ fáwọn tí ó páyọ̀ ọlọ́run Ẹyin fọ́bù lè dàjókòó rẹ̀. Ọ̀rọ̀ ìtòkù so ọlọ́run ní aljanna yìí òun pèsè rẹ̀ kalẹ̀ lil muttaqin fáwọn tó páyọ̀ ọlọ́ àwọn àwo ni muttaqun àyà yìí alladhina yunfiquna fi sarra'i wa dharra'i àwọn tó ṣe wípé wọ́n ń ná nínú nǹkan tọ́lọ́wọ́ bá fún wọn ìsàrọ́ nígbà tí dẹ́kun wà ọ̀bọ̀rọ̀ nígbà tí nìra wà ìgbà tó pọ̀ àti ìgbà tí ó pọ̀ ọlọ́run ti fáwọn àmọ̀tàkùn nù wàlkáàzì ní ìnà lọ́gẹ́ yìí àwọn tó ṣe pé ń jọ́ tí ìbínú bá dókè tọ́wọ́tá wọn hóòjẹ̀ wọn sọ pẹ́sẹ̀ ọlọ́run àmọ̀tàkùn wàlá àfínà nìyà àwọn tí wọ́n máa ń sàmójúkò fáwọn èèyàn ẹ máa lóòtẹ́ o wallahu yuhibbul muhsinin ọlọ́run fẹ́ràn àwọn èèyàn tán bá gbéyàn dáadáa tó fi rárá bẹ́ẹ̀ báwo yunfikuna fi sarra ọ̀dọ̀rà òun lọ pẹ̀lú báfúlò dáadáa pé n téèyàn ní oṣù ẹ̀ walkazimina al-ghayz kéèyàn sọ bínú ó lọ pẹ̀lú kí káfùl àdà ní ọ̀fẹ́ ìṣòro ìta wọ́n bá ti bínú èèyàn fẹ́ acting pé mo ti bínú mo fẹ́ fọ́ ní etí ṣùgbọ́n mo ń bínú lọ́wọ́ mo fẹ́ gbé ọ̀ṣubú ara tọ́lọ́wọ́n bá fi Ramadan ṣe fún wa ò ní rí pé tó o bá ti ń gbààwẹ̀ ẹ̀yìn òdìbò wa mo máa ń ní that sense of sharing sense of sharing ọmọ ilé ìwé gan tó ń jẹ èrè òtó yóò sọ pé ẹ̀ ń bọ́ yájọ́ fi. Hmm? jájọ jẹ ẹ mọ̀ rí ẹni tóun náà ṣe sọ́dá kọ̀rí yóò mọ̀ mú dàbí inú káàkiri because rahman ọlọ́run ọba ti gbalẹ̀ ọlọ́run ọba ti fẹ́ orí orí tọ́lọ́run ọba fẹ́ yẹn lànà bí ń rí fáàkì wípé ìdàjá Ramadan futihat abwaab al-jannah má ṣe sílẹ̀kùn àlìjẹ́ náà orí ní ń fẹ́ jáde ó tọ́ọ̀tì ọkàn kálukú ọkàn tó le náà rọ kọ́dẹ̀ tó ń wà mọ́sálásí tẹ́lẹ̀ ó lọ gbé tẹ̀síbá ńláńlá ètò ń jà sí sáfù wájú ṣùgbọ́n nàfàhátù ọlọ́ ìfẹ́ aburú dínkù tó ń lọ pẹ̀lú kí ni wà wọ́lẹ̀ká wà kí fótìhátì ẹ̀hẹ̀ wà ọ̀hún wàgọ́lẹ̀kọ́t àbúwàbùnà ẹ̀kún ná ọlọ́run bá tì gbogbo tí ẹ̀ máa ń ṣe tí ó fi wọ ọ̀nà òun kálukú ọmọ ọ̀sá fún ọ̀tún fẹ́rẹ́ ti ṣàyàtì àwọn ṣàyàtì ní àwọn èṣù tí máa ń fẹ́fẹ́ púpẹ́ sí yàn láti ẹ̀ máa fi ní ju ọlọ́run bá dé wọn lẹ́sìn máa rí wípé ara àwọn tí wọ́n máa ní lọ́ọ̀kì ní Ramadan ẹni tó bá sọ nǹkan nínú Ramadan ẹkùn ògbẹ̀yìn tó bá bọ́ orí mo bọ́ orí wọ́n náà jọ lára Ramadan ni ọ̀ bábùlò nìyàdá àti káfọ́lá àdá ẹwà wò báwo ló sì layout ànábi sallallahu sallallahu wípé asọ́ọ̀mù jùnà àṣìyá jùnà àwẹ̀ ṣídì ló jẹ́ فإذا كان يوم صوم أحدكم يوم كان بوان باوي فلا يرفض كما سوسكوسو ولا يجهل كما وواكوا kìí ṣe kó má sáì mọ̀ kan hmm? bí wọ́n wọ́n pé pàláyé já wọn ni kó mọ́ wúwà ìmọ̀kan kó lọ́lẹ̀ kó mọ́ àwẹ̀ kọ́ọ̀lù sàlámù ẹni tí kò ní wà dáadáa lọ́wọ́ tó wà kó wà lásìkò ẹ̀jẹ̀ rẹ̀ alátùmọ̀ jáàlù lọ́kàn hmm? náà àwọn olórin jàìlíyà ní àlá láyẹ́jì àlá ní àhàdùn àlẹ́ iná fánàjì àlàfà òkò jáàlè jáàlè iná kẹ́nìkẹ́kẹ́ máa mú ìdíyèwù báwo ti fànà jùhálà ọkọ̀ jáhálì jùhálì ní tàbí dá padà fún ọ ma pé ìwọ nìkan kọ́ ló yá wèrè ẹ̀yìn ìta ara jáhálì aláyọ jùhálì kó mọ́ wúwà tí ó bá ìwọ ọmọlúàbí wà in ìmúrò ń ṣàtàmáhù àwùkọ̀ tálà lẹ́nì kankan bá wá bú pé nǹkan tó ní capacity àti ṣe fihàn láburú kò sọ pẹ́sà rẹ̀ ọlọ́run fẹ́ fi àwẹ̀ kọ́ ọ ní kápọ̀l ádá ó sì fẹ́ fi kọ́ ọ ní bátúlù padà méjèèjì náà ní takwa èdè ọlọ́run ọba ó fi ìyẹn ròyìn àwọn táwọn náà ń gbá àwẹ̀ tẹ̀bá wá ọ̀gá fẹ́ tó máa tọ́lọ́run bá ká àwọn tó jẹ́ mùtàkùnà ń bíbà yìí ọlọ́niwà láàfínà nìna àwọn tó ń sàmójúkò fáwọn èèyàn owó dùn àlàáfíìn àbí kí ló dé tó ṣe pé nú àdúrà tá ń ṣe nílé látòlùkọ́dì ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni tó gbé almutaki lẹ́yìn tó lágbára àti fìyà jẹ́yàn tó wá sàmójúkúò lọ́lọ́run ọba náà ní káwa náà lámójúkúò káfí lè wà lára àwọn tó jẹ́ mọ̀tọ́kù tó tọ́lọ̀ bá fi ní kan tó bá ròyìn pẹ̀lú nǹkan kan bọ́lọ̀ ń bá ríròyìn lára ẹ̀dá rẹ̀ yóò fẹ́ràn. látọ́lọ́wọ́ máa sọ fún wa wípé bá a bá sábò sí fáwọn èèyàn ẹ̀rọ̀gbọ́n kúrò àti sọ in tubdu khayran aw ta'fu ẹ̀wọ̀n <laughs> ni aw ta'fu an su'in fa inna Allaha kana afuwan ghafura hmm? kẹrin tí tubdu khayran náà ni aw àǹsó ìn ó yẹ bá ti ọlọ́run ní kúrò àníbá yìí ṣe máa wà bẹ́ẹ̀ tí a fún un. tọ́ tó pé ìtúbdò khairan tẹ́ ẹ bá ṣe oore tẹ́ fi hàn àwòtá fún àǹsó ìn ẹ̀ ṣàmójúkò kó ń bí aburú tán ṣe fún yín fa inna Allaha kana afuwan kafura ọlọ́run bá àfúwò ni dàtí sẹ́yìn bá ṣe àfù tó pọ́ ọlọ́run bá láìka àfù ní tó jẹ́ ròyìn ọlọ́run lẹ́ ṣe yẹn yóò fẹ́ràn kákọ́ àkejì nù hmm? kákọ́ àkejì nù sọ kí láwa ṣe ń lo Ramadan nǹkan mẹ́rin lẹ́yìn bàtà bá ti pànìyàn wà ṣe tán ta ní ikhlas ta sì fẹ́ gbàwẹ̀ wà bá níbi tọ̀tún àti òkà gbà lọ́la àlọ́sọ́lá bẹ́ẹ̀ ta sì mójútó health wa tí ìṣe pé afẹ́ wá bá ṣe wé sí táìmù kásìkò bí tètè lọ tó lọ lè gbá bọ́ọ̀lù lọ́sàn ẹ́n ó ti lọ lè to gbogbo àwọn wàhálà tó ṣe tí táìmù ó fi lọ ó bu bọ́ọ̀lù five hours ó bu lúdò three hours ó bu fíìmù ẹ̀wọ̀n nígbà wípé táìmù sáà ti lọ ọwá kú bí ìṣẹ́jú tí nǹkan ọwá nà lórí ẹ̀fẹ́ ẹ̀fẹ́ àjá sínú ọ̀ kéjẹ́ ilé yàn dákun èyí ń fi spọ́ọ̀tù wà lìjọ́nà ara máa fi lálàáfíà rẹ̀ tó bá ti mọ̀ pálàáfíà rẹ̀ ò gbé dákun kí pàlàáfíà rẹ̀ fún nǹkan tó wúlò máa rí kóòtù ní ká tún ṣe tírénì bí wọn gbàgbé kóòtù ọlọ́run yóò fèsì so ká sì mú ètò health wa tábàmójútó tán mẹ́rin làwọn ìjọsìn tó ṣe fáwọn ìjọsìn yìí gbogbo ẹ̀ pátápátá ló ní nọ́ọ̀rù nọ́ọ̀rù pé gbogbo ẹ̀ ló ní mọ́lẹ̀. pẹ̀lú ìjọsìn téèyàn ó ṣe sọ pé ìmọ́lẹ̀ rẹ̀ ó wà lọ́kàn rẹ̀ téèyàn ní halawatul iman ònìyàn ń fi Ramadan ṣe hmm? ònìyàn ń fi Ramadan ṣe hadith abu malik al-ash'ari hadith tí gbogbo wa mọ̀ náà ni pọ̀tí ní kala ti bẹ̀rẹ̀ hadith imam muslim àtàwọn yòókù hadith tó bẹ̀rẹ̀ pé àtòhóró ṣàtò ìmà àwọn bí ìgbà ẹ̀kọ́ mẹ́rin ọ̀sọ̀láàtù nùrù ìran ìmọ́lẹ̀. nínú nǹkan tá a fẹ́ fi súnmọ́ lọ́nà oṣù yìí ọ̀nà mìíràn látọ̀ fún ọ̀ràn yẹn ìyàmọ̀lẹ̀ ẹ̀dẹ̀ ọjà gbìyànjú àwọn ọ̀ràn wa tá a kì í ní kí ìyàmọ̀lẹ̀ yìí tarawé yìí kò ṣe pé ọlọ́run ọba lè lò ó ní sábàbí tí nóòrò fi wà lọ́kàn wa as-salatu nurun was-sadaqatu was-sabru was-sabru dìyà sọ́bùrù bẹ̀ ọ̀làwẹ̀ ẹgbọ́n ìyàtọ̀ oníbẹ̀ láàrin nóòrò àti dìyà nóòrù ni ìmọ́lẹ̀ bọ̀ tó ṣe pé kò lè jó nǹkan hmm? irú òṣùpá bíyáwù ni ìmọ́lẹ̀ tóun lè jó nǹkan ní ọ̀nà méjèèjì sọ́bùrù sùúrù lára túnmà rẹ̀ làwẹ̀. Ànábì wá ní ìrún jẹ́ ìmọ́lẹ̀. Àwẹ̀ ó wá jẹ́ dìyá. Èyí tó fi jẹ́ dìyá. Ó ní wípé lẹ́yìn ìgbà tó bá tan mi wa tán. Hmm, yóò tún tàn sẹ́lòmí. Ṣé mo pé basic science ni pé a ní kọ́mọ̀ ìràwọ̀ ó ń dìráìfù mọ́lẹ̀ láti oòrùn àbí ó ń kàn reflector ni tó òun ò ní mọ́lẹ̀ tí àbí tó láti máa sọ náà nù ṣé kò tí change <laughs> ah, nísìnyí science ti change ó lè gbọ́dọ̀ science thirty years táwọn akàn ti ṣe ìràwọ̀ yìí sọ kò tí change àbí látàwọn kan láti kò tí change. ẹ̀yin mọ́ ọ̀gá gbogbo ẹlẹ́sìn ọ̀sán àfihàn sọ pé wíńtà tó ìgbésẹ̀ bẹ́ẹ̀ ló ìtumọ̀ ẹni pé téèyàn bá ti ń gba àwẹ̀ yàtọ̀ fún pé yóò ní àǹfààní lára ẹ̀ yóò wúlò fún ẹni ìyẹn ó tún jẹ́ source of oore fẹ́lò ẹ̀yìn ò pé èèyàn bú pátápátá tí bá ti gba àwẹ̀ àwẹ̀ wíkìn rẹ̀ wọ́n sọ pé tọ́ ah àwọn èèyàn wá má hmm? àwọn táwọn náà wà ní ní ilé zina so awe máa ń jẹ́ oore fẹ́ni tí ń gbà oore yẹn tó máa ń ọ̀kan ìkejì ó ní pé bá àwẹ̀ tọ́lọ̀ ń bá art hmm? yóò so a kẹrùn ní Ramadan ọ̀sọ́bùrú bìyà á gbàwẹ̀ ní Ramadan abẹ́lẹ́ wọn ọba pé gẹ́gẹ́ bó ṣe ṣe wípé a fẹ́ kírun wa kó jẹ́ nóòrù kọ́lọ̀ ń jí káwàwà náà tó jẹ́ kí jẹ́ tẹ̀yà wọ́sọ́dà kọ̀tù sọ́dà kọ̀ ká sóore ala nǹkan táwọn ẹ̀nà tó mú wa nù. Hmm? burhanu kí ló mọ̀ burhanu a ní àwíjàre àbí proof bẹ́ẹ̀ ni ó correct àmọ́ ṣe ẹ̀mọ́ tí lábá ń pè burhanu gàgàn ṣe rí tóòrùn bá yọ òrùn tẹ́wọ̀n yẹn àwọn rays tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ní ń pè ní òun náà ní ṣe pẹ̀lú light ní aslu bọ́n tó fàtán fi ń pe prúfù ní prúfù ní burhanu ni pé àpapọ̀jú nìkan ni ó sọ pé òun pé òun yọ ẹ́ pé kò sí prúfù kankan tó rọgbá sórí tó ṣe ìmọ̀lẹ́ òrùn ẹ́ tó lòun ò rí òun lẹ́gbẹ́ pé àwọn olórin mú máa nà yẹn kọ̀dùn kiri láàyè nu bọ́ aṣáàmùtì mi rọ́mọdún. وينكر الفم له الكن فم الماء من سقم tójú bá fẹ́ kan ní rọ́mọdù tó ní tàlùbọ̀ ó lè sọ pé òun rọrùn sẹ́wọ̀n hmm? pé irú téèyàn ò lè dìná ìpẹ́ a gbégbé nǹkan tí ò ní di proof mọ́ pé òun ò ní di proof kó yọ náà ṣẹgbọ́n mi pé ó ìṣẹ́ ẹ́ أسعاني بينهم إذا احتاج النهار إلى الدليل أبو طيب وإذا يصيح في الأذان شيء إذا احتاج النهار إلى أدلي kò sí nǹkan kan tó tún lè gbọ́pọ̀ lọ mú mọ́ tí a sọ pé ó kọ̀rẹ́ẹ̀tì níjọ́ tá a bá dé láti máa sọ fún yẹn pé a ah, ṣe orí pé ilẹ̀ ti mọ́ ni tó pé ilẹ̀ mímọ́ tó nídìí ẹ̀rí tọ́bọ́ ti dé lẹ́bùn yà sílẹ̀ pé rúfẹ́ àlùkọ́là láti mọ̀tí mọ̀ lókè alkala ẹ̀ẹ́kẹ́ marfún an kalkala yẹn bọ́n láàájú ìṣẹ́gbẹ́ ládá marfún an kalkala wọ́n ti gbé kọ́lá mú fún ọ ní jìrì so so àtọ́dákọ́tù burhan tọ́dákọ́ nǹkan òun náà kọ ìmọ́lẹ̀ tó gbó jẹ́ mọ́lẹ̀ proof because ẹ̀ máa ti tọ́dákọ́ lóòótọ́ tọ́lọ́ ń ètò ìtọ́lọ́run ẹni tó ní ìmánì ni máa ń ṣe kọ́sàtẹ̀ kan rẹ̀ ló ti wá lọ́lọ́run ọba máa fi ń fi klọ́ọ̀sì sí ọ̀rọ̀ péyànpéyàn lówó ní máa fi àlàáfó bìyì sí wàyó tẹ̀lé mọ́nà pàámọ́ àlàáfó bìyì láǹtàná lòlùbẹ́rọ̀ àtà tó ń fi kú mímọ́ ló ṣe pò ẹ́ so pé àwọn àkàtà tún ṣe ń máa wẹ̀ ní àsọdá kọ́tù kábẹ̀ lọ́wọ́n ọba pé gbogbo àwọn sọ́dà kọ́ọ̀tù tá a bá ṣe o lẹ́yìn ìgbà tó bá jẹ́ lóru fún wa tán kó tó jẹ́ burhan fún wa lọ́dọ̀ náà. ẹlẹ́ẹ̀kẹrin walquran hujjatun lak aw alayk. quran lẹ́lẹ́kẹrin tá a ṣe tó fi ṣáàrù quran láti ẹ̀dá kan máa gbàgbé. sẹ́yìn lóṣù tá fẹ́ bọ́ sí kákẹ́ quran. ka gbọ kuru anya ịn ha kuru anya ka riflẹkti lori ntu ma kuru anya ka ha si n'okpuru aka kuru anybodi nnụnụ wa abi n'awọn obi wa abi n'azụta oke nkiri ọmụba nke ode ofekanwụ kuru anya ike ịdakwuo ejikiti wagbọ. àwọn ọmọ kùránì gé the best ìbáadà tí èèyàn lè ṣe nínú oṣù yẹn kó fi kùrán hmm? wọ́n ti gbọ́bọ̀ kú gbọ́ nísìn báyìí chances wà fún èèyàn pé kí imani wọ kànyàn kí imani yẹn lékún ní oṣù yìí torí pé gbogbo àwọn factors tó lè mi tí tí gbèǹsì kí imani má ti ọlọ́run ti bọ̀ ṣe iṣẹ́ díẹ̀ ló kù. Hmm? ìṣẹ́jú ẹ̀ ló kú kéèyàn má tún wá kẹ́kàá wá mí tí ó sì kéèyàn má dà kéèyàn má dàpọ̀ sí ìṣẹ̀lẹ̀ alukur'an ọjà tó ńlá àwọn àlè kur'an náà kọ́ ìmọ̀lẹ̀ lòun náà ẹ bá ti gbogbo ní gbẹ̀lú ní ìmọ̀lẹ̀ alukur'an asọ́dakọ́tù burhan pé kur'an jẹ́ ìmọ̀lẹ̀ yìí kò yóò ní jẹ̀rí àbí ọlọ́run nígbà kan pípọ̀ ádà ní ìmọ̀lẹ̀ fúnra ara rẹ̀ ọjà àkún nàlá ìnúró wọn kì í táàbù bì tó núró ní Qur'an sọdákọ̀ náà jẹ́ burhan ẹ̀ń sọ́búrù náà jẹ́ dìyà sọ̀láàtù náà jẹ́ núró yóò wá jẹ́ kí núró àlà núró ọlọ́run kẹ́kẹ́ kọ̀ọ̀bá rẹ̀ ó rí pé irú nóòrù tó yóò gbé pò nínú Ramadan nóòrù tí ó ṣe pé àláwà rẹ̀ èèyàn lè kọ̀ntínú láti máa lò ní. Bàbá mi lè nínú àwọn ìjọsìn tó wà tàbí ṣé kí omi táìmù nítorí àwọn ẹ̀dùn nígbà wo ládùn. Okay, eh, ten minutes. Mm-hmm. Ṣé ṣé fifteen ni? Ṣé kò pọ̀ jù? Ẹ eh, ṣé kò sí question àbí? Bẹ́ẹ̀ wọ́n lè má lè tó bẹ̀ náà. Ọ̀dà tó, alhamdulillah, ṣọ́dá pa àwọn mẹ́sẹ́gì sí ká mú bẹ̀. Ọ̀pẹ́lẹ́ wá kù. Táwa àfẹ́ ìsàlà wa. Tàbá ní ká ka Quran. kí la fẹ́ ká sí a fẹ́ kó ṣe wípé tá ga àmọ́ mọ́ ń kẹwàá ẹ́ ọlọ́run ọba sándàdì rẹ̀ ga ṣùgbọ́n títẹ̀ gan ju aoc lọ hmm? Eh, Hamadu bin Salama ń sọ pé lóòótọ́ kọ́lọ́run bá ṣèṣì ròyìn ó ṣòro ṣùgbọ́n tẹ́wọ̀n lọ́rùn kọ́lọ́run ṣèṣì ròyìn ju kó bàbá àwọn àdúrà nǹkan ṣèṣì ròyìn lọ. <laughs> Eh, ṣẹ́wọ̀n tó fà ṣe rí tẹ́dà bá ṣèṣì rò fún ọ. kọ́là tí ó bá bú ọkàn yóò tún sọ fún ọ pé mo bú ọyìn o. pé ìgbà tí mo máàkì pépà ìgbà tí mo fífì gan lọ ẹ̀kọ́ gbà ó yẹ kí n fílẹ̀ ń bẹ̀ bọ̀ mo kàn fojúfò tó bá fojúfò fún yóò tún sọ fún ọ lóye mo kàn bọ́ ni bọ̀ tọ́lọ́wọ́n bá bá fojúfò fún yóò tún bẹ̀rẹ̀ tó sára rẹ̀ lọ́wọ́n bá ga àmọ́ kì í sọ ọba tí ò ṣe sọ mọ́ gbéyàn bá ti sòrodo pẹ̀lú ẹ̀ mọ̀tárif bọ́n abdullah bọ́n ṣèkìr àfáàgbà àfáàgbà náà tàbí ẹ̀yìn bí wọ́n ti fẹ́ kẹ́ka Kùránì ni mo fẹ́ sọ fún yín nù Ramadan bó o lẹ́sẹ̀ àfẹ́ sàrà yín ẹ̀jẹ̀ já mi sọ nínú pàǹtà Ramadan fáwọn àtàbà lè ṣe sábà tí kàkọ́ láti ká mọ̀ mọ̀túnmọ̀ pàǹkà á sì máa rẹ̀ mọ̀tún ọlọ́run bá máa ń so orí fáwọn tó máa ń ka Kùránì ní Ramadan àwọn ìtumọ̀ tó kún bí ọlọ́run máa ń ṣe fátó fáwọn àfa gbogbo àyàn pẹ́lú kankan bẹ nígbà tí ó gbọdọ̀ máa Sheikh al-Allama Muhammad bin Salih al-Uthaymeen àbí ẹni kankan bá máa ṣe ó tẹ́nìkan bá ní tí ó máa ṣe Uthaymeen ẹ́ ó mọ̀gbọ̀ súnà gan ẹ́ kọjọ́ ń bídí àgbọn gbọdọ̀ máa ṣe wọn Salih al-Uthaymeen hmm. rahim allah ṣe wọn Salih al-Uthaymeen láfa àfa àwọn àgbà ìnà Sheikh Abdulrahman Nasir rahimahullah Allah, ṣé kìí ṣe tẹ̀síìrò ní ṣe abrahim rahman àbí karim al-mannan ṣe bí tẹ̀síìrò karim al-mannan ni mi fi tẹ̀síìrò al-karim al-rahman ni tẹ̀síìrò karim al-rahman àbí ṣẹkùn wọ́n ṣe ìrìn tí Sila kawan tí láàkan wọn bẹ tí ṣe láti bí ṣe bí ṣe Sila pè àyà Quran náà wọ́n tó síbẹ̀ but wọ́n ní táwọn táwọn ṣe pé gbogbo àwọn òtò hard fatu tọ́lọ́wọ́n bá ṣe fáwọn ọ̀nà Ramadan ọdún yẹn táwọn kọ kalẹ̀. ṣe ṣe gbọ́ ṣé òmùwọ̀n àfẹ́lú àlùfẹ́ mi ṣe gbọ́ ṣé kàbàmọ́ náà ṣe dé fèdí tọ́ ọ̀yà àti dákọ̀ ṣé òmùwọ̀n sọ́lé àlùfẹ́ mi ẹ̀sà àti gbọ́ ṣé òmùwọ̀n sọ́lé àlùfẹ́ mi ọ̀rà fún ògbọ́mọ́ èwo ni wọ́n fi ń gbọ́ sí òtọwọ́ yí wọ́n fi ń gbà bí tọwọ́ mi ok ọ̀dà ṣe ìgbọ́ ṣe mọ́ sọ́lú alòfin mìíràn bí wọ́n láde ìgbà wọ́n gbọ́ tẹ́lẹ̀ ok kí ní yẹn ṣe kí tọ́ ó dá ń bẹ̀ ní ìdàgbẹ́ sórí mọ́tò ké sórí mọ́tò ké sórí mọ́tò ok àṣẹ mọ́mọ́ sọ́ọ́lì fún alòkèrè ń sáàgó báyìí sáwà náà ń gbọ́n bí so àfáà tí wọn àṣẹ kàbọ̀mọ́ náà sẹ́yìn sẹ́yìn tí wọ́n ṣe tẹ̀sílù kẹrin rahman tó ń sàwọn tíra mi náà nínú àwọn tíra tí wọ́n ṣe wọ́n pè tíra kan ní almawahibu rabbaniya almawahibu rabbaniya mi ni ẹ̀bùn ọlọ́run àwọn ẹ̀bùn tọ́lọ́run ọba ṣe fáwọn àwọn àyàkọ́rá náà wọ́n tún síbẹ̀ ṣùgbọ́n àwọn fátìwù tọ́lọ́run ṣe fún ọ̀nà rọ̀mọ̀dọ́ọ̀nà ọdún yẹn wọ́n pọ̀ síbẹ̀ náà so ṣe rí bí èèyàn bá ti ka Qur'an tó sì ronú sí tó sì wá túmọ̀ rẹ̀ ọlọ́wọ́n bó gáìdì ọkàn rẹ̀ èyí ó sì lè máa fẹ́ sí ara yẹn mọ̀tọ́rìfù ní abdullahi ibn shekhir ó ní afágbà ní o àfá òní kùránì ni àfá òní hadithi ni àfá òní gbogbo ẹni hmm? nínú àwọn tàbí نعم نولى لا عليك نولى قبلية إني لأطلقي على فراشي èmi tó bá di lóru lóru màá sùn màá gbẹ̀yìn mi lélẹ̀ báyìí pé kí n tó gbé kan lọ òun kàn báyìí òun pé àyà ah, báyìí tóun bá wá ń wòye sí kùránì tóun fẹ́ ṣe ni pé wà á rídò amálí àlá amálí àhàlìjánà ìwà wùsẹ́ mi tẹ́ mi ń ṣe mo fẹ́ wù kílọ̀ lọ́n ti ròyìn àwọn àlìjánà kí wọ́n bá sẹ́ẹ̀ níjọ ti wọn ṣẹ́gbọ́ mi ara ń lágbájá máa mú gbó ìfẹ́ sáwọn ọmọ àìjẹ́ náà máa mú gbó lágbájá mú tí lágbájá ń ṣe ìrìnà lágbájá ń ṣe gíga olóhùn wà ọ̀hún wà wo ṣẹ́ òun ní dídí bóun ṣe mara wọn honest assessment ṣàgbé yìí tanra ẹ̀ ọ̀hún wà wò gbogbo ọ̀hún àìjẹ́ náà ọ̀hún wà present ṣẹ́ òun ah! tó bá ti wá wò tán fáyìí dá àmàlòhùn ṣẹ̀dí ìdá ah àwọn sẹ́rì lágbára ọ̀ àwọn sẹ́rì ló lágbára olóòwò ìpín tán máa ń wí ń bẹ̀ẹ̀ ọlọ́wọ́ wọn sọ pé ọmọ àlìjánà ọlọ́ni kánú ọ̀lílá nínú alẹ́ ilẹ̀ máa yà já ohun díẹ̀ ni wọ́n fi ń sùn lóru pé ah, èmi ń sùn fò olóòwò tó rí pé nígbà tó àwọn tó ṣe wípé lóòrù fọ́lọ̀wọ̀n ọba wọn wọ́n wà níborí kanlẹ̀ wọ́n wà ní jù tí wọ́n yàn náà sí lápẹ́ ẹ̀mí ah, ah, ní ara yìí ọlọ́run tó wò bọ́lọ́ sí àmàlù àpáwàlì tó àánà àánà alẹ́ ilẹ̀ ẹ́ sáàjìdá wàkọ̀ ìmá yàzárò àkírọ́ta wàyárújú ráhmátà rọ́bí wùlá alẹ́sàwí lẹ́bí na yà pé sáwọn ẹni tó ṣe wípé ó dìde lóru lásìkò ooru bó ṣe ń forí kanlẹ̀ ló ń dúró ó bẹ̀rù ju alkiyama ó sì rànra kàn fi ọlọ́run ọba rẹ̀ àwọn ọmọ ìjẹ́ náà ni ó lóun ṣe bàbá yìí ó ní tóun bá wò ó fàlà àrọ ni fi ọ̀dà pé ń wọn òun wà lára wọn o ẹ̀ẹ̀kẹ́ òkú òun sì wù ú fún àwọn tó ń sọ yóò òun wà lára àwa làwọ̀ síbẹ̀ rárá kọ́lọ̀ kó káwa sí wọn àwa náà sì ni àwa la máa ń bẹ́ jù àwa là ní kankan jù àwa là ń bẹ́ jù àwọn tó ń ṣiṣẹ́ gan wọ́n làwọn ò sí ń bẹ́ àwọn tá ò sí nìkan láti àwa gangan làwa ń bẹ́ ọ̀pọ̀ ti kálí jẹ́ náà tán yọ́kàn wojú ẹ̀gbá ìwọ́ra yìí ti ah, rà á ìgbà ìrọ̀ ojú ọ̀sí ẹmọ ìbò ni wọ́n wà ó láwọn oṣù náà ibi táwọn owó ọ̀nà ìbò yóò ó bẹ̀rẹ̀ pé ó ṣiṣẹ́ ẹ́ àwọn máa ń ṣiṣẹ́ máa dálìkà ẹ́ wọ́n kò lóògbò wájílà annahum ila àwọn tó wọ́n ṣiṣẹ́ pé kan ṣe dáadáa wọ́n ti bẹ́ẹ̀ tó ń bá wọn pé àwọn padà sọ́dọ̀ lọ àwọn òsìn kankan àwàláláyà jù bí o bá ṣe bídá o ní ìgbóná nẹ́gẹ́tífù ló ń wí o ò ṣe bídá ò pé o ṣiṣẹ́ a wọ́n sọ pé ìgbógbó o ò ṣe bídá kò sọ pé o ṣiṣẹ́ náà tó o bá ṣe bídá o lẹ́sẹ̀ wá ṣiṣẹ́ ẹ mọ́ tó ṣe pé o ṣe bídá rẹ̀ hẹ́n ìtumọ̀ pé o bọ́ o lẹ́sẹ̀ wá ṣiṣẹ́ ẹnu iṣẹ́ tí wọ́n fẹ́ gbé fọ́lọ̀ ń gbé èmi ò sáà ṣe bídá iṣẹ́ tó wá ṣe dáa ó ní ìyí òṣèlú dà náà ni ó ṣiṣẹ́ rẹ̀ so kékùn ánì ní èmi òṣèlú àṣebíyà rẹ̀ so gbàwẹ̀ ní èmi òṣèlú àṣebíyà so ìyẹn rẹ́gbẹ́rà èmi òṣèlú àṣebíyà nígbà wíjà kiri kéèyàn má ṣe bíyà dá o èyí sì gbọdọ̀ sí bíyà bíyà bíyà ńkọ́ ọlọ́run nígbà ṣùgbọ́n bó bá ti tan ọlọ́run ti kẹ́ ọ̀run wá sí iṣẹ́ lókù wọ́n ní tó bá ti wà àwọn áyà yẹn báyìí ọgbà ah ọlá àárọ̀ nìkiri mi ò sí ń bẹ́ẹ̀ ọlọ́run tó wá tó wò pé ah, ibo mo wá fẹ́ bí lọ́nà sí ọlọ́run ò fàárì dùnà sí ẹ aláàrí àyà wọn fàárì dùnà sí aláàmàlì àlìmà ètò ẹjá wo tó ti ròyìn àwọn ọmọ náà tí ń wò pé tọ ọlọ́mọdé ìsinmi kọ́ wá wà àwọn kékeré ọlọ́run àlùfáà nígbà tó lọ́run sọ̀rọ̀ kékeré ọlọ́run mọ̀ bí wọ́n pé máa ń sá aláta fún ìsàkárọ̀ kí ló mú yín wọnú náà fàkọ́ kọlù lámúnákò mínà mùsọ̀lì àti náà tán kí ọ̀pá ní kí ọ̀nà ìbá tó wà àmú kí ọ̀n ní kí ẹ́ ní kí ó lọ́lọ́ wọn afọ́rọ̀ kan parí ń bẹ̀ tó fi pa àárín bílọ́ọ̀mù sí ìgbà ó ní wọ́n sọ pé wà kó náà nù ká gbébù bí yẹ omi jì àwọn ògbà kó jálù kí àwọn ọmọ ẹ̀pẹ́ àà èmi gbà ẹ̀mí gbà mi náà wọ́ so má tún lọ lè àfẹ́sẹ̀ ara rẹ̀ lóò tọ́wọ́ ọmọ sọ̀rọ̀ àwọn kèfè ní tó ní ọ́ ah, ibi tí wọ́n wà ní mọ́sí mbẹ̀ ò sí mbẹ̀ ọ̀sá ní ṣàdátà láìrẹ̀lá ò sí mbẹ̀ ọgbọ́ má ti bẹ̀ àwárí yìí ní ṣe jákujàku yìí àgbákò èè àfi lókè àmọ́ kì í rí ni wà níjọ́ tẹ̀yìn bá tó ah, ń ẹ̀hẹ́n onígbàtọ́ ọlọ́run bá rẹ̀ pé a òṣèlú ìwọ̀kú ná nùkàzíbù bí yọ́ mìírí à ń pè jẹ́ alkiyama ní ọmọ ilé iná nǹkan ma mùkàzíbì àwọn ilé a pè jẹ́ alkiyama ní sílẹ̀ ibu ọ Aya àti gbogbo wa yìí náà lára kà pé bẹ́ẹ̀ láwà fọ́lọ̀ fún kàwà sí ká wá fẹ́ improve lórí ẹ̀ wọnà Ramadan ni. Ọlọ́run wa gbígbà tọ́lọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn Ọlọ́run wa ní wà àkọ̀rí nàtàrà fún bídùnú bí i. Àwọn kan bẹ ìtàrọ fún bídùnú bí i wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n bàbá wọn níbi táwọn kù sí ọ̀lẹ́tú ń sọ̀lẹ́ ha wà á kọ́rà sàyí àá bá ẹ̀rẹ́ ni wọ́n ṣiṣẹ́ ẹbú wọ́n níbi tí wọ́n dáa sí wọ́n níbi tí wọ́n kù sí wọ́n jà papọ̀ ní àdájú láwọn ṣe Asàlọ́hu ẹni àfò àná. Ọlọ́run ó sàmójúkò fún ní ah, fa'arju an akuna ana wa antum ya ikhwata umin ibni àtẹ̀yìn múra kan tó kó tó di táa wà ní kọ́lọ̀ sẹ́sẹ̀ wá kí ni ká sẹ́sẹ̀ wá ṣiṣẹ́ improve gbogbo wa náà láàní la ẹ̀fẹ́ bá ní amalon sọ́ọ́lẹ̀ láti ní wà áhàr tẹ̀yẹ̀ ká gbìyànjú pé àmọ́lù wa tó jẹ́ṣẹ́ rẹ̀ kó increase àwọn iṣẹ́ wa tó jẹ́ṣẹ́ ẹ̀bú kó decrease àwọn kó mọ́ sí ma kò ní ká gbé wọnú Ramadan kọ́lọ̀ sí kàwàbà subhanaka Allahumma ashhadu an la ilaha illa anta astaghfiruka assalamu alaikum

Kamal is in No, all, all get it. Mm -mm. All get, all get it. Albadru Timnu, òun ni nígbà tí Kọ́mọ̀rù bá ní Kamal. Kàrí sí, ọ̀hádà Kamal. Assalamu alaikum wa rahmatullahi Àwọn ọ̀pá náà ó wà wá sọ̀rọ̀ ní ìṣèjúkú ìṣèjúkú ìṣèjúkú àwọn àdọ́rọ̀sọ̀ tó bá ti lẹ́kùn àtọ̀ àṣà lọ́wọ́ ìṣèjúkú. Ẹ̀rọ àgbà sọ̀rọ̀ ó ní jù. Àwọn àṣà ń sọ̀rọ̀. Ẹ̀yọ̀ ẹ̀yọ̀. Ẹ̀yọ̀ ẹ̀yọ̀. أشهد الله هو أما شيء دم جلالة وكسرة جزاكم الله خير مكزمايزين الحمد لله الصلاة والسلام الأتمان الأكملان المران الأنهاران الدائمان المتلازمة على المبعوث رحمة للأنام محمد سيد ولد آدم وعدنان وعلى آله وصحبه وموالاه بإحسان أدبر الله الله اللهم انك تشير قال ونبي tí máa tún ọkọ̀ rẹ̀ ṣe tí sì máa tún ọkọ̀ rẹ̀ ṣe. a máa ń kí ní ẹ̀kọ́ ọ̀rọ̀ iná àǹfààní ọ̀rọ̀ wọ́n ni pé kí ní ọmọ ẹni tí ń bá sọ̀rọ̀ ó sì máa ń tó lọ́wọ́ èyí ni ló dàrú láwọn wá sí ṣe pé tán bá ló ti wá fún wa èèyàn máa rò pé àwọn sọ̀hábì nìkan lọ́wọ́ tọ́jú ẹ̀jẹ̀ náà. Mọ́tìrì ẹ̀ bá wá sí lẹ́bù wa tó sì parọ́ wọn. Ẹ rí pé inú tiwa náà máa dùn pé àtọ́mọ̀ ọba náà fẹ́ sànà. Àṣẹ́ntì mọ̀ ẹni tí ọlọ́run kí ẹkùn wá ẹkùn ṣe ń ṣe nípa selection ó ti yẹ pé ìṣe sí apá onígbóní bá rẹ̀ wọ́n lọ náà agbára máa ń dé sí nígbà tí mo jókòó lẹ̀ ní ìpìlẹ̀ apá. Nígbà náà mo ti ń sọ fún ẹ ìrẹ́bí díẹ̀ ní ẹ̀yí ṣòro agbára wọ́n ti padà. Ìyẹn ìgbà tó wà ní parí lọ, ẹ̀yìn náà rí pàgbára ní ìdílé máa ti máa. Ilé ìròyìn àjẹjẹjẹ tó kọ̀ọ̀kọ̀ láti fi ṣe ìṣe wọ́n ní ìlú ẹ̀sẹ̀. Ọjọ́ náà ṣe ṣe ní ìpínlẹ̀ Yàrá, ọlọ́mọdé ní ìpínlẹ̀ Yàrá. Ní ìrọ̀sẹ́ mẹ́ṣẹ́ ló bẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ mo máa ń gbìyànjú bó ṣe gbé ìròyìn ìta ní wọ́n bá tẹ̀lé ìwọ́n tẹ̀lé ìwọ́n ń gbìyànjú tí wọ́n bá tẹ̀lé ẹlòmíì bó ṣe kọ́ kalẹ̀ ní ọkọ̀ rẹ̀ tó ti ẹlòmíì tí wọ́n tó fi báyìí ní ẹ̀sẹ̀. bí ìjọba ti pé bá tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ní ètò súnmọ́ ìlú pé wọn à ní eré ìtòsẹ̀sẹ̀ mú wá mú ìdájọ́ wọn mú tẹ́lẹ̀ náà tó lè lọ bá láǹfààní ọ̀rọ̀ àǹfààní ọ̀rọ̀ ìpé ìgbẹ̀lẹ́kẹ̀ nínú mẹ́fà ní ẹ̀díkà nígbà tí ó bá ti ń rán mi. èyí tí màá sọ fún yín pé wọ́n kọ́ láì mọ̀ jẹ́ tó lẹ́ka wọ àlẹ́ ìlú tó ṣàǹfààní pẹ̀lú àbọ́dọ̀ òkè àárá àbá àti nílé ọ̀nà ó ti wá àti ìgbìmọ̀ ọ̀rọ̀ láàárọ̀ pẹ̀lú bó ti rẹra tó tí bí ọ̀rẹ́ tó sàlàyé fún ọ̀pọ̀ wá rí dáadáa ọlọ́pàá tó ń bá gbọ́ ẹgbẹ́ gbèrè gbèrè ṣùgbọ́n mo fẹ́ kẹ́lẹ̀ ina kokari ko so kamar ka dan gidan na ko bare ko ko da ne walau ba ka ce fa shi tun su ko da ina baya sai na ga ɗan shazam no waya gori insha Allah na la ilaha illallah àwọn ẹ̀rọ náà sí ìbọ̀ ó ti gbọ́ tún. Amen. Amen. ما شاء الله تبارك الله إليكم أن أولا يكون يكون الشيخ سبحانه وتعالى الله بالعلم وهو الله سبحانه وتعالى يقابل المشورة يقول لك الشيوخ وهم يقولون قال الشيوخ بارك الله فيكم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته أحسن الله Àkádùn owó kwẹ́sàn rẹ̀gbẹ̀. Kò sáfí kò ní náà jùlọ ká sáfí. Ẹ̀yìn náà lẹ́mọ̀ ánsà rẹ̀. Ìbéèrè alákọ̀ọ́ àwọn ìpàdé nínú nínú ọmọdọ ní àtúntò ṣe wọn àwọn ọmọdọ wà tó wà ọmọ nínú wọn tí yóò àwọn ìpàdé tàbí ọgbọn tí yóò san padà bọ́ọ̀rọ̀ kí nìyẹn yóò san padà àbí kí ni ó ṣe padà nígbà tí èsì ìdọ̀ ìrí okay ẹ wẹ́l àkẹ́mọ́jí kí máa ń sàrẹ̀ máa nà kọ́gbí tó sóra bá ní kò ní pọ̀ no ẹgbẹ́ yìí kí wọ́n ó di rẹ̀ ok ó ní wípé ìyapa inú wà lọ́dọ̀ àwọn àfà lórí ẹ̀ nípa pé obìnrin ti ń fọ́mọ lọ́yàn tí kò wá lè gba àwẹ̀ torí kó ń bẹ̀rù pé ó lè affect òun àbí yóò affect ọmọ ẹ̀ tó bá ti pé kò bá bẹ̀rù pé yóò affect òun àbí yóò affect ọmọ ẹ̀ yóò gba àwẹ̀ ṣẹgbọ́ náà tó pé kí ni ó ṣe sí yóò san gbèsè àwẹ̀ ẹ̀ padà ni àbí yóò fún yàn lóúnjẹ ìláàfù wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ orí pé yóò san gbèsè ni wọ́n wà ara wọn tí wọn ò pọ̀ táwọn yẹn àwọn kéré táwọn sọ pé yóò fún yàn lóúnjẹ fúnjọ kọ̀ọ̀kan tí ò fi gbàwẹ̀ lóúnjẹ jòkó kan kébé yóò faláwẹ̀ lóúnjẹ yóò fún aláwẹ̀ ní sínú yóò fún onísàárì aláwẹ̀ kọ́ yóò fún tálíkà lóúnjẹ ní jòkó oúnjẹ jòkó kan fún àwẹ̀ ẹjọ́ tí ó bá mi méjèèjì náà ló wà ẹ̀mí sọ fún mi lọ́pọ̀lọpọ̀ àfáà ló ń sọ tálákọ̀ọ́kọ́ àwọn àfáà tí wọ́n táwọn èèyàn ni wọ́n sọ tẹ́lẹ̀ kejì àmọ́ wallahu alam ní tèmi tèmi yìí òpinú ẹlẹ́ẹ̀kejì pé yóò fún yàn lóúnjẹ wọn lè ní mú àwọn tó lọ dáadáa dáadáa dáadáa bẹ táwọn mú pé yóò san gbèsè àmì ìtàn hàn sí mi nìyẹn èyí tó bá hàn ẹni tó náà bá ń ṣe tẹ̀lé ń bẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ sọ pé àdúrà ká máa ṣe àwọn ọmọ ẹ̀yìn àdúgbò tàbí ní áfíríkà ètò ṣe ètò ó pọ̀ síbò ó lẹ́tọ̀ọ́ ká ṣe pẹ̀lú ìrò bóyá òbí ní ṣàdá wọn àwọn ọmọ ẹ̀yìn amatuka bíntu am. ó lẹ́tọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ pé alámọ ẹ̀yìn abdulkibna abdulkibna amatu ó lẹ́tọ̀ọ́ ẹ̀yìn fáwọn tó bá ṣe tán lè fi jámù náà sí iná àbídù ẹ̀dàkùn àdúrà tó dáa ní àdéhùn ibn Mas'ud ẹ̀ káṣe ọlọ́run gbogbo. wọ́n ní nínú àmọ̀ràn nínú ọ̀dọ́ tí bá ṣe sama kàlùfà ló dáa tó ẹni wá bèè pé ṣé ìhà àlùfáàn ló dáa jùlọ ṣùgbọ́n tó bá ṣe pé kì bá ṣe pé ní ìyẹn kan ní ṣẹ̀dù ṣẹ̀dù tó fi ń ha Kùránì tí ò fẹ́ kó ké kùránì ní ọ̀rọ̀dọ́ nìyẹn kò fi lè ké dáadáa sọ́nà pé nítorí yẹn bá ń ha ó mọ̀ dìímọ̀ ni ẹgbọ́n mi yé ó mọ̀ dìímọ̀ ó mọ̀ dìímọ̀ ifo ń gbà mí gan at the of following the meaning bọ̀ kéèyàn kà kó lè follow meaning kó wá relax tí ìbáfẹ́ nìyẹn bá ní ìṣẹ́jú bọ̀ kò sí ìrànlọ́bí jẹ́ haram ní méjèèjì o àtẹ̀yìn ké kùránì àtẹ̀yìn ha kùránì ìjẹ́jì náà ọlọ́run bá yọnu láàlú wọ́n nípa pé wọ̀lẹ̀ mùsùlùmí nàbẹ̀ lọ ṣá tó tó ṣe sáwọn ọmọdé nìkan ni ó bá mu ní àbí gbogbo ìyàmù ní ọkọ̀ wíyà. gbogbo ọjọ́ kò nídìí àwẹ̀ gan gbogbo ọjọ́ lè ẹ gbọ́dọ̀ máa ṣe istifar especially lásìkò sáàrí ìtawà fọwọ́ sàlàyé ni pé wọ́n ti máa ṣe kìyàmù lẹ́yìn lọ nígbà tó tó sùn bí ó tó olùbá ti wá fẹ́ parí wọ́n wá fi istifar parí. ọlọ́wàlọ́. Hmm, àwọn aya tí ẹ kà pẹ̀lú pé pẹ̀lú jẹ́ pẹ̀lú ló bọ̀ ọmọ ẹ̀yìn lọ́dọ̀ jẹ́ wọ́n ní ṣe ẹni tó fi ṣe ti àmú lé ó fi ṣe ṣe ti àmú lé lẹ́sẹ̀ pípẹ́ kó tó sùn tó ṣé òun náà máa wọ inú aya yẹn bàbá tó bá jìnnà òun kan. dáadáa ó wọ inú ìfúnmọ̀ tàtà tó o pé ká sọ pé ó kẹ́ ẹ rò pé bóyá ẹni tó ṣe kìámù léèlì pé tó bá wá jí padà ṣé ńgbà táwọn èèyàn tá à ń sùn òun kò tí ì sùn ó ń sin lọ́run ni ó kó sí ni ọlọ́ọ̀lá. wọn ẹni bèrè pé òun tó lẹ́yìn máa ní sàwọwé àbí ìyàmù lẹ́yìn ó pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún ṣe hamdul quran tí màmú fẹ́ ṣe tó wà níwájú fún ìdí quran fún mi. ọlọ́ọ̀lá èyí tó dáa tó bá ṣe pé ìmáàmù tó ń ké quran ó kan lè ké quran ìwọ lísìn sí ti máa ń mú un kí ló fẹ́ gbé kóra nì àfi tó bá ṣe pé o bá fi ìkórìgbà tó o bá tó gbé nìkan ni ó tó wọ ọ ṣé tí ìyàn bá dúró dáadáa ó gbọ́ náà ni èyí àgbákò gbé kùránì pé o fẹ́ máa tẹ bọ́dìnì fún máa bọ́dìnì kọ́ ìwọ gbọ́ gbígbọ́ ẹgbọ́ gbígbọ́ òun ni èèyàn bá ń dànù kí fúnra ẹ̀ torí pé òun fẹ́ jẹ́ kó ṣe wípé kóun lè ké kó fẹ́ kó gùn kó lè gbé Quran kódà ìmáàmù náà ti lè gbé tó bá fẹ́ lè pọ̀ kí ẹ̀rọ ẹ̀yìn gbé ni ọmọ tó ń fẹ́ gbé fún tó bá fẹ́ kí ó lọ lè kí ó àmọ́ pé ibi orí ike náà ni pé bí ṣe ń kà wọn ìyẹn wá fi ń fọ́lò tẹ̀jú ìdù ní ìdí gbogbo náírà má tọ́ tẹ̀jú lápò gbọ́ gbọ́ gbọ́ kó wọnú ọkàn rẹ ó mọ̀ gbàǹwé ọ̀nà ọ̀làwọ̀n. Àgbàgbà wa ọ̀pọ̀ ìlàwájú ìpò ní àpàrí ìjọba ní ìlú. الحمد لله رب العالمين Àwọn dúpẹ́ fún àwọn afọ́ wa tí wọ́n kìí ráta láti bá wa ṣe